Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba ọ̀gá àgbà, ọba àṣẹ tí ń pàṣẹ fún gbogbo aláṣẹ, aláṣẹ ọ̀run tí ń pàṣẹ lórí àwọn aláṣẹ ayé, aṣòfin àkọ́kọ́ ọba tó tún fìkìlọ̀ tí, Allahu Akbar. ọba yìí ló ṣẹ̀dá adam aleyhi salatu wa salam àti ìyàwó ẹ̀ sínú ọgbà àlìjẹ́nà tó sì ṣe gbogbo nǹkan tí ń bẹ ń bẹ lẹ́tọ̀ọ́ fún wọn ní jíjẹ àti ní mímu àyàfi igi kan tó ṣe léèwọ̀ tó sì sọ dòfin fún wọn pé wọn ò gbọdọ̀ débẹ̀ gbọ́n àṣetán ni padà tàn wọ́n jẹ wọ́n padà rúfin ọ̀hún ọlọ́run nígbà tẹ́ ti wá ṣẹ̀ sófin èmi ọlọ́run tí mo ti ṣèkìlọ̀ rẹ̀ fún yín tẹ́lẹ̀ kò sí àní àní ìyàlókù tẹ́ẹ̀jẹ torí ẹnìkan ò ní ṣẹ̀ sófin èmi ọlọ́run kó mórí bọ́ àfi kó jìyà ọlọ́run wá dẹ̀dààmú sí wọn ó fòòró wọn ó láàlàsé wọn ó bá tiẹ̀ padà foríjì wọ́n lẹ́yìn àìmọye ọdún mọ̀ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti wá foríjì ní gbogbo ògbà táádámà àti ìyá ńlá wa àwa òun ṣe fọ́lọ́hun síbẹ̀síbẹ̀ ojú àpá òjòjú ara ọlọ́run fìyà ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin aláṣẹ wa tẹ́ ń fìyà jẹ wá lórílẹ̀‐èdè yìí lónìí ẹ̀ ń tàpá sófin ọlọ́run ni gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ fún yín tẹ́ ń pè nírọ́ tẹ́ ẹ̀ gbà. ẹ padà jìyà rẹ̀ níwájú ọlọ́run àtayé yìí náà lẹ́ẹ̀sì ti máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ pẹ̀lú ọlọ́run má jẹ́ ọlá ìta fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. tọ́ ẹ ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí akéwùgbàdé yìí náà ló mọ̀ tún dé ọ̀rọ̀ àwọn ejò tí ń gbowó mi yìí náà mọ̀ ni mo mọ̀ fẹ́ sọ àbí. So. ejò ń gbówó mì ọ̀bọ ń buwó dànù ìkòkò ń gbówó sá mo ti e fẹ́ bí ń léèrè irú ejò wo gan ni ejò wo ní ń gbówó mì sólùfà ni àníṣe ṣèjò láni àbágbàádú àbí mọ́námọ́ná àbẹ́jọ ọ̀ká Allahu Akbar àmọ̀ ti yìí náà ó mọ̀ tójọ́ mẹ́ta àwọn tá a gbọ́ rí la mọ̀ ń gbọ́ nísìnyí. àwọn tí ò sẹlẹ̀ rí sẹ́yìn náà ló mọ̀ padà ń ṣẹlẹ̀ nísìn òkú sígbà tẹ́ ẹ̀ ní rí ọ̀pọ̀lọ́ tí ó rú gbogbo áòsì tẹ́ ẹ ti ń ṣèpàdé orí ibú mítì ní wèrè yín tẹ́ ẹ máa ń ṣe tẹ́ fi ń kó wa lówó jẹun kò sígbà tẹ́ ẹ̀ ní rọ̀pọ̀lọ́ tí ó rù yẹn náà sá lọ Allahu Akbar tó bá wá rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ Anas bun Malik Anas ọmọ Malik òun ló gba ọ̀rọ̀ yìí wá. lọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kọ́ọ̀là la'ana rasulu sallallahu alayhi wa sallam thalathatan ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀ ṣépè fún àwọn mẹ́ta kan àkọ́kọ́ ń bẹ̀ rajulun amma qauman wa hum lahu kari'un ọkùnrin kan tọ́lọ́hún yàn lásìwájú tí wọ́n fi so lórí tán fi sadarí ibì kan tani ó máa já síwájú ń bẹ̀ lórí àwọn ìjọ kan àbí lórí orílẹ̀-èdè kan àbí lórí ìpínlẹ̀ kan àbí lórí ìlú kan àbí lórí agbègbè kan tí sà jẹ́ aṣíwájú ń bẹ̀ ṣùgbọ́n èèmọ̀ wá ni pé gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí ọ̀hún àwárẹ̀ nìkan kan nu wọn tó wá gba tiẹ̀ èpè ní gbogbo wọn wá ń gbèsẹ́ ní gbogbo ìgbà ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ṣẹ́bi lérò ẹni bẹ́ẹ̀ pé ibi dandan ọlọ́run mọ̀ bárù olórí imura'atun batat wazaju a aleya sakitun ẹlẹ́ẹ̀kejì náà lobìnrin tí ń bọ́kọ rẹ̀ jà tó wá fìjà yí sára tó fi lọ sùn bẹ́ẹ̀ náà tí ò wọ́nà àti bẹ ọkọ rẹ̀ tó fi lọ sùn wazaju a aleya sakitun ṣùgbọ́n ọkọ ẹ̀ wá ń bínú sí inú ọkọ ẹ̀ ò dùn sí ó níbi dandan ọlọ́run kó mọ́ báyẹn náà anabi sallallahu alayhi wa sallam ó ṣépè fún obìnrin bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta رجل سمع hayya على الفلاح ثم لم يجب الله Allahu akbar rawahu Tirmidhi ó ní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà ni ọkùnrin tí ń gbọ́ tí wọ́n ń pèrun tí làzáni wọ́n ń ṣe hayya 'ala al-falah ẹ mọ̀ wá sórí ẹ wá jèrè thumma lam ó sì ń gbọ́ kò sì sí nǹkan kan tó jẹ́ dọ̀rú rí gidi kan tá a lè dì mọ́wọ́ pé ń ló dá dúró àfẹ́ ayé náà ni òjò òdìní lọ kírun kó lọ jẹ́ pé ọlọ́run ó níbi dandan ọlọ́run kó mọ bó tòun ṣùgbọ́n kan tí mo fẹ́ lónú mẹ́tẹ̀ẹ̀ta náà ni tàkọ́kọ́ òun náà ni tolórí tó já síwájú fún àwọn ìjọ kan tí wọn ò dunnú sí ní ṣẹ́jú kan síra wọn tán wọn ń ṣépè fún ní gbogbo ìgbà ó níbi dandan ọlọ́run mọ bó tòun náà ẹ̀yin olórí wa mo fẹ́ bi yín léèrè lórílẹ̀‐èdè yìí lónìí sádùá ni ẹ̀ ń gbà lẹ́nu wa ni àbẹ́pẹ̀ ẹ̀yin náà mọ rò lọ́kàn ara yín torí béèyàn bá ń kọrin bí ò bá dùn òun náà ń fetí ara rẹ̀ gbọ́ kì í ṣe gbogbo ògbà náà lẹ fi ń déjú mọ́nú ilé betí yín bá di tójú yín fọ́ tẹ́ẹ̀rí nǹkan kan wọnú àwọn òròyìn orílẹ̀-èdè wa yìí náà ẹ láwọn èèyàn tí wọ́n ń rìn káàkiri inú ìgboro ayé tí wọ́n sì ń sọ fún yín tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ̀kúnnù àti tí ń jáde lẹ́nu wọn sí yín pẹ̀lú ṣùgbọ́n ṣe é wá kọbi ara sí i bákan náà ni sayyidina Ali karramallahu wajhahu òun náà mà tún sọ tiẹ̀ ó ní akhafu alaykumul ithnayn èmi Ali èmi mò ń bẹ̀rù nǹkan méjì kan Allahu akbar lórí ẹ̀yin adarí ẹ̀yin ìjọba ẹ̀yin aláṣẹ sayyidina Ali ni mo mọ̀ ń bẹ̀rù nǹkan méjì lórí yín àkọ́kọ́ ń bẹ̀ ó ní ittiba'ul hawa kẹ́ ẹ máa tẹ̀lé fẹ́ẹ́nú káwọn èèyàn máa fẹ̀hónú hàn pé táwọn fẹ́ leléyìí àwọn fẹ́ kẹ́ ẹ siná kẹ́ ẹ somi kẹ́ ẹ sọ̀nà kẹ́ ẹ sọ hospital kí gbogbo ẹ̀ ó dúró déédéé kó oògùn ó wà lọ hospital kẹ́ ẹ ṣe ètò ẹ̀kọ́ kó mọ́yán lórí kó kálé kákó ẹ wá kọ tí ò gbẹ̀yìn ẹlẹ́ẹ̀ní dáhùn ẹni tí inú yín lókùn tẹ́ẹ̀sì ìfẹ́ ẹnu ṣíṣe sẹ́yìn náà lè ní ẹ̀rù ẹ̀rù máa ń bà mí fún yín lórí ẹ̀ ẹ̀rù yẹn ọlọ́run tẹ́ẹ̀jẹ́ ni máa ń bà mí fún yín lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni túùlù làámàlì àti kéròǹgbà yín ó ti máa gùn jù. ẹ tí ì rí ń tẹ́ẹ̀sì lọ́la yanjú ẹ wá ń ronú àwọn nǹkan tẹ́ẹ̀sì rógún ọdún láti sìn èrò gúngùn. èyí tí ń dà yín láàmú lórílẹ̀‐èdè wa yìí lónìí tí ń da àwọn sínétọ̀ láàmú tí ń da president láàmú tí ń da àwọn governors wa láàmú àwọn house of rep house of assembly àbí ẹ̀yin commissioners tí ò jẹ́ kẹ́ nílà ákàì tí ò jẹ́ ti ẹ̀gbọ́n táràlú sọmọ́ lónìí náà nìyẹn èrò gúngùn ń dà yín láàmú ìfẹ́ ẹnu ń dà yín láàmú bí ò bá wá rí bẹ́ẹ̀ ni ìbáwọn gọ́fúnà láti ẹ̀ ń sọ àtàwọn president àwọn là ń fojú sí láàánú pé wọ́n ń lọ ẹlẹ́ẹ̀kejì àwọn tí ò tó àwọn ìyẹn nípò ńkọ́ ẹlòmíín lọ ẹ̀mẹ́jọ àrí sínétọ̀ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ ní ń bá lọ yìí àrẹ́lẹ̀ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀keje ní ń bá lọ ọdún mẹ́rin mẹ́rin náà sí ni sáwọn ọmọ mẹ̀kúnnù ò kàwé mọ́ ni sáwọn ọmọ àwọn tálíkà ò kàwé mọ́ ni àwọn ọmọ yín náà lẹ́ ń fi síbẹ̀ kí lè ro sínétọ̀ bẹ́ẹ̀ àwa lọ wájú àwa lọ sẹ́yìn arípò gbòǹtẹ̀ ń ṣe náà lórí ipò náà láti ti wà ń bẹ̀ ẹ̀ sí dáadáa kankan wa náà lẹ̀ ń kó jẹ ẹ̀kẹ́ ẹ̀yìn kan wá ń wú bí ẹlẹ́dẹ̀ káàkiri ilẹ̀ náà ni ẹnu ara yín ni ikùn ara yín náà lẹ̀ ń kó o sí Allahu Akbar fámìlì yín náà lẹ̀ ń ná lé lórí àwọn ọmọ wọn náà wa lé lórí ẹlẹ́fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹrin ẹlòmíì ń bá zinate ẹ lọ báyìí nísìn ó tún parí rẹ̀ jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta nísìn wọ́n tún wá máa sọ yìí pé ní ọ̀nàrẹ́bù ajá ń lé kòkò lẹ́ẹ̀kan sí ẹ sọ pé lẹ́lẹ́ẹ̀kẹfà káfẹ́ kan mọ̀ pé ẹ̀kẹfà ló fẹ́ lọ tó bá tún parí ọdún mẹ́rin yẹn náà wọ́n tún ní ọ̀nàrẹ́bù kárígò àbí kíkan start sí ni wọ́n ń pè ní àwọn orúkọ kókọ tí gbogbo yín máa ń jẹun ẹ̀yìn lẹ́ẹ̀kan sí náà wọ́n ń pe gbogbo yín Allahu Akbar Sayyidina Ali karramallahu wajhahu ó ní èrò gúngùn ni ẹ̀ ń ronú pé bẹ́ẹ̀ ṣe fẹ́ fi owó nàìjíríà yìí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi níláárí tìran yóò ní ìtòsí mọ́ ẹ ti gbà yé pọ́lọ́hún ọlọ́run ní ńlá àyàn àánú ọlọ́run ìbùkún ọlọ́run ànàṣe ọlọ́run ní ńlá àyàn kò sí ní tó lè ní ẹ mọ́tòsí gbogbo owó tẹ́ ẹ kó jọ ẹ kò dé ọlọ́run lọ́wọ́ kó ta yín lọ́sì àfi tí ò bá wù kó ta yín lọ́sì lókù ṣùgbọ́n wọn lórí yìí tẹ́ ẹ ń ṣe àwọn ọmọ yín tẹ́ wá ń kó kalẹ̀ fún tẹ́ rò pé wọn ò rí nǹkan dé bá bá lọ tán wọn ò ní rí nǹkan kan dé orí ibú ni wọn ò fi owó náà sí wọn ó sì òfò pẹ̀lú àwọn owó náà ni àfi kẹ́ ẹ yí padà kẹ́ ẹ sì dáadáa fáwọn àmẹ̀kúnnù Sayyidina Ali wá ṣàlàyé ẹ̀ délẹ̀ ó ní fa iná ìtìbá àlàáwà torí pé kéèyàn máa tẹ̀lé fẹ́ẹ́nú tẹ̀yìn aláṣẹ wá ń lórílẹ̀‐èdè yìí lónìí yẹ̀sù dohanil haq ìmọ̀ sẹ́rí èèyàn kúrò níbi òdodo ni kì í jẹ́ kéèyàn ó fẹ́ gba òdodo kì í jẹ́ kéèyàn ó fẹ́ ṣe òdodo kì í jẹ́ kí èèyàn fẹ́ wùwà òdodo kódà òun tọ̀ òun ò ní lè sọ̀rọ̀ síbi tó yẹ kó sọ̀rọ̀ sí kò ní sọ̀rọ̀ òdodo lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì náà ni wàtúùlù làámàlì èrògùn kùtà wa sọ pé ẹni tó pọ̀ Sayyidina Ali karamallahu wajha ó ní yunsil akhira ìmọ̀ ń mú yẹn gbàgbé àlkìyàmà ni torí mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n lẹ́ẹ̀mọ́ rò títí títí títí gẹ́gẹ́ bíi tí Kùránì náà sọ pé àlàákùmù takazur hata zuru túmùlù mọ̀kọ́bẹ̀ èrò pé mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n ayé yìí náà lẹ́mọ̀ lé títí tí tí sàárè ò fi sẹ́wọ́ sí pé ẹ mọ̀ bọ̀ èrè ayé lẹ́mọ̀ sá títí tí tẹ́fì wá rẹ́nu kòtò tí wọ́n padà fi dá yẹ̀pẹ̀ bòyí mọ́lẹ̀ la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá sọ fún anu alukur'an gbogbo ẹ̀yin gọ́fúnọ̀ ẹ̀yin senators ẹ̀yin commissioners ẹ̀yin house of rep ẹ̀yin house of assembly àti president gangan fúnra rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ wúlò tẹ́ ẹ̀ dá léèyàn yìí tá a kàn ń sunkún sí yín lọ́rùn lójoojúmọ́ tẹ́yìn ń fi wá rẹ́rìn ẹ̀rín tí ó padà dẹkún fún yín tí ó dẹkún fún àwọn ọmọ yín lọ́jọ́ iwájú tẹ́yìn padà ń rìn ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ náà al kí lọ́lọ́run ọba mi wá ń sọ. ọ̀rọ̀ ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا وردوا بالحياة الدنيا واتمنوا بها ما شاء الله بالله billahi minash shaitanir rajim. ọmọ ṣe Musliudeen mo mọ̀ ń gbádùn o. bisimilahi. الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا إن الذين لا يرجون لقاءنا ẹ ẹ mọ ẹ mọ gbólóhùn ẹ gbólóhùn ẹ̀gbọ́n tí ń wí mò ń gbádùn rẹ o. ọ̀rọ̀ dùn. بالحياة الدنيا الله أكبر واطمأنوا بها ọlọ́run ní wọ́n ńlá Mohammed, ọlọ́run ní ọba ń sọ fáwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà tó èmi ọlọ́run àwọn tí wọ́n mú ọ̀rọ̀ èmi ọlọ́run léré àwọn tí wọn ka àwọn mi kún tí wọ́n kà wọ́n kún pé wọ́n ń wá tí wọ́n ó jẹ ni lórí ọ̀rọ̀ òdodo tèmi ọlọ́run ní sọ fún wọn pé iná lẹ́dí iná láyẹ̀rì jù náà lè kọ́ àná. iná lẹ́dí iná láyẹ̀rì jù náà lè kọ́ àná. ọlọ́run ní àwọn àwọn tí wọn ò tiẹ̀ ronú pé wọ́n ó pàdé èmi ọlọ́run lọ́jọ́ kan àwọn tí wọ́n ń kówó yín jẹ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn tán ní epo tí wọ́n sì tún wá ń fi owó lọ ra epo nílùú míì lọ́dọ̀ àwọn tán fún lépo tẹ́lẹ̀ wọ́n wá ẹ̀sẹ̀ ń fowó ara wọn wá epo wá láti bẹ̀ tí gbogbo refineries wá bàjẹ́ kalẹ̀ ọ̀rọ̀ ti náà wúlò ọ̀rọ̀ tepo wúlò mọ́ gbogbo ibi tó ti ń fọ epo lórílẹ̀‐èdè gbogbo ẹ̀ wá dẹnu kọlẹ̀ àwọn tí wọ́n ní gbogbo kinní lórílẹ̀‐èdè tiwọn náà tó lórílẹ̀‐èdè wọ́n sì jẹ́lẹ̀ ọlọ́ra tó jẹ́lẹ̀ ti ń sàn fún wàrà àtọyín tí wọ́n wá jẹ́ pé gold àlúùlù wúrà fàdákà ti bẹ lọ́wọ́ wọn wọ́n ti wá ta, sókèèrè tán wọ́n wá ń nàgà wò lókè síbẹ̀síbẹ̀ wọn ò tún ti lu wọn ṣe àwọn tí wọn tó ti bàjẹ́ wọn ò tún ṣe ọlọ́run ni wọ́n tún wá ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ wọn ò gbọ́ kò sí tó jẹ́ wọn máa ṣe bẹ́ẹ̀ o àlìkìyàmọ̀ ni wọn ò mọ̀ pé ń bẹ o wọn ò ronú pa àwọn ó pàdé mi ọlọ́run lọ́jọ́ kan ni èmi tí mo mú ọ wá sáyé ńgbà tí wọn ò lérò èmi náà ní padà pè wọ́n sọ́dọ̀ ńgbà tí wọn ò lérò ń sì gbé wọn dìde wọn ó pàdé mi ọlọ́run ọlọ́run wá láwọn tí wọn ò ronú páwọn ó ti ẹ̀pàdé èmi ọlọ́run Masha Allah. Innal ladhina la yarjuna liqa'ana. Waradu bil hayati dunya. Ah, mọ̀ gbọ́rọ̀ ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ. Ọba ọ̀rọ̀ tó mọ̀ ọ̀rọ̀ sọ. Ọba ọba ọba tí ò ní sọ ọ̀rọ̀ tán kó tún wá kó jẹ kó òun ò sọ mọ́. ọlọ́run ní àwọn tí wọn ò tiẹ̀ ronú páwọn ó pàdé èmi ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì lọ́jọ́ kan. rọ̀dú bílẹ̀ aláhàpọ̀ ọmọ ṣeun. wọ́n ti máa ń nù bí a. ọlọ́run láwọn ta wíwọ̀nyí wọ́n yọ́nú wọ́n nífẹ̀ẹ́ sí ìfẹ́ ayé gbogbo pọ̀pọ̀ ṣinṣin ayé ní wù wọ́n kí wọ́n máa tíríntẹ̀ di gíláàsì mọ́tò kan mọ̀mọ́ pa wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa lọ lójú pópó kí wọ́n máa tòmọ́tò bíi mẹ́fà mẹ́jọ mọ́kànlá méjìlá tẹ̀ láwọn nìkan kò sì ní í síjú inú ẹ̀yọ kan lọ́nbẹ̀ kò ní í jókòó ju ẹ̀gbẹ́ kan lọ́nbẹ̀ Allahu Akbar. wàrọ̀dún bílẹ̀ ayé àti dúnìyà. ọlọ́run láwọn tó jẹ́ pé ń fẹ́ nìyẹn ọlọ́run ní tẹ́ fẹ́ náà nìyẹn ọlọ́run ní tẹ fẹ́ náà nìyẹn lẹ́yìn sí ronú pẹ́ẹ́tì ẹ̀ mi ọlọ́run mọ́lọ́jọ́ kan ìgbádùn ayé pọ̀pọ̀ sí ayé òun náà ní ń dà yín láàmú gbogbo ń tẹ́ẹ̀sì ń jẹ náà ẹ̀ eh, eh, èrò oúnjẹ gidi jẹ náà kì í ṣe pé ẹ̀ lówó ẹ̀ lọ ṣùgbọ́n mítìn ní ojoojúmọ́ ọkàn yín ò balẹ̀ débi pé ẹ̀ lè jẹun gidi mọ́ ẹ̀ lè jẹ àmàlà lẹ́yìn kẹ́ ẹ jẹ bisikíìtì ẹ jẹ bisikíìtì ó ní ìkànnì bisikíìtì tálíkà ìkànnì bisikíìtì olówó bisikíìtì bisikíìtì ń jẹ bisiki ni bisiki ń jẹ bẹ́ẹ̀mi bá jẹ bisikíìtì ten naira bẹ́yìn bá jẹ bisikíìtì táǹtẹ̀yọ̀ kan ní one thousand five hundred àjọ jẹ bisikíìtì kódà níbi ọkà ẹlòmíì balẹ̀ ẹnu mẹ̀kúnnù dé ọkà ẹlòmíì tún balẹ̀ jọ kan olówó mi lọ torí pákàlẹ́kì ayé tó gbé lọ́kàn gan ò jẹ́ káwọ́ rẹ̀ ó jọ̀lọ̀ mọ́ ẹ̀kànlẹ́ lówó lọ́wọ́ náà ni àárí lára yín náà owó wa tẹ́ ń kó jẹ náà ò hàn lára yín náà ẹ̀ẹ́rí nǹkan gidi jẹ bisikíìtì lẹ́ ń jẹ ẹ̀ jẹ bisikíìtì wáìnì lé lórí yìí tó bá torí àwọn jẹjẹkújẹ ìmúkúmu tẹ fẹ́ máa mu mọ́tò àwọn mọ́tò ńláńlá mọ́tò dẹ̀kùdẹ̀kù tẹ fẹ́ máa gùn àwọn ilé ńláńlá tẹ fẹ́ máa kọ́ kọ́mọ sọ pé ẹ̀yin náà lẹ kọ́ ilé eléyìí ẹ̀yin lẹ kọ́ ilé bí ìbá ṣe pẹ́ ẹ̀ nílà aka ẹ̀ bí ìbá ṣe pẹ́ ẹ̀ láròjinlẹ̀ ẹ ẹ ponú tiẹ̀ ni bẹ́ẹ̀ bá wá ponú ẹ máa kọ́lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹnìkan oṣù wọn máa ka lé bíi seventy five sí lọ́rùn ẹlòmíì ò tiẹ̀ dá mi mọ́nú àwọn ilé tó kọ́ láwọn ilé ńláńlá Allahu Akbar ẹyọ kan náà ló ń sùn níbẹ̀ ẹyọ kan òun yàrá kan náà ló ń sùn níbẹ̀ o. yàrá kan tó wá ń sùn náà ọ̀rẹ́gbẹ́ méjèèjì fi sùn lórí bẹ́ẹ̀dì ẹyọ kan tó ń sùn náà ẹgbẹ́ kan náà ni bọ́ọ̀ bá yà yí ìhà rẹ padà lókù àsáfọ̀fún gbé mu ní yín gbà náà àṣemúlẹ̀ mọ́fò ni gbogbo ayé tẹ wálẹ̀ ń kojú òun gbà náà Masha wọ́n ti máa ń nù bí ha. ọlọ́run ní gbogbo ń ta wọ́n á ṣe fún ọ yìí náà gbogbo tí wọ́n kójọ láyé yìí náà tán fọ̀nà ìfẹ́ ayé tẹ́nìún náà ká máa bá àwọn obìnrin sùn àwọn ìyàwó ìyàwó ká máa bá wọn sùn àwọn ọmọ aláṣẹ́wó tí wọn ò rọ́kọ mọ́tán wá daṣẹ́wó ògìgì kọ́ lọ bá wọn kí wọ́n máa bọ́ra sí òwò fún wọn ká máa fọ́ra sí ní tọ̀láyà kí wọ́n máa fọ́ra gọ́fúnà lẹ́yìn kí wọ́n máa gbé bàbá ìbejì wọn jó wọ́n máa gbé sẹ́nu bá ṣe máa ń gbé sẹ́nu òdìdí gọ́fúnà ti sọ̀rọ̀ èdè lórí ibu oyin ẹ̀yẹ lọ́dọ̀ obìnrin àbí owó wa náà àwọn tẹ́ ń kó fún náà nìyẹn ọlọ́run ní ṣe bí gbogbo ń tẹ́ fẹ́ máa ṣe náà nù tẹ́ fi orúkọ ẹ̀ tiẹ̀ pàdé èmi ọlọ́run mọ́ Masha Allah. wàrọ̀dú bil hayati dunya. ẹ tiẹ̀ wá tẹ́tí sọ́rọ̀ àwọn mẹ̀kúnnù mọ́. èyí ni máa ń yà mí lẹ́ni máa ń pa mí lẹ́rìn. ìwọ náà tí wọ́n ń campaign tán campaign election wọ́n ń contest páwọn fẹ́ lọ fún bóyá governorship ni senatorial àbí presidential wọ́n fẹ́ lọ fún wọ́n wá ń campaign torí owó orí ibú tán pín fún yín tí ò tó yín náà tí ò là yín àwọn kan náà ń dáṣà àdìbò ó ṣe bẹ́ẹ̀. nígbà ọ̀rọ̀ fẹ́ yí wọ́n bá tó di dìbò kọ́ ọ̀ra lẹ̀ dìbò ọba ti rówó eléyìí gbà nísìn ọ̀ọ́ra lẹ̀ ni ọba rówó lẹ́tìn eléyìí gbà ọ̀ọ́kọ́lé ni Allahu Akbar Masha Allah. wàtí a. ọmọ ṣeun ọmọ ṣeun mo máa ń gbádùn rẹ. náà ọmọ ṣeun. an ayatina gafilun. ṣe bẹ́ẹ̀ nìkan sọ ọ́nù tí ń sọ pé owó tóun nìkan ní lọ́wọ́ ó bọ́ odidi stéètì kan nígbà ẹ mọ̀ lówó tó bọ́ odidi stéètì kan lọ́wọ́ kí ló dé tẹ̀ wá ń fìyà jẹ wá lórílẹ̀‐èdè yìí ó ṣàníyàn èèyàn tó wà ní stéètì kọ̀ọ̀kan kọ́ wá wá stéètì kan tó ọlọ́ lówó jùlọ lọ wá mú ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí yà ń jẹ wá há tútù mílíọ̀nù fún àwọn náà ó ọlọ́run ní àwọn tí wọn ò tiẹ̀ ronú pa àwọn ó pàdé mi ọlọ́run àní ẹ̀yìn tẹ́ ẹ̀ tiẹ̀ wọ́n á ń dìbò fún wọn náà tẹ́ ń campaign tí wọn náà wọ́n á sọ pé ah alágbájá ló lè ṣe tàmẹ̀dù ló lè ṣe ẹ̀rín yín máa ń pa mí àwọn tẹ́ ń campaign pa àwọn náà lè ṣe nítorí owó orí ibú tán fún yín tẹ́ fi ń campaign fún wọn àwọn náà mọ̀ nínú ara wọn mọ̀ lọ́kàn ara wọn pé òsín dáhùn ó ṣe máa ṣe ń pínwó fún iná tí ń wò pé ah, ìwọ sáwọn gbà ọmọ rẹ́rìn ibú sáwọn ọ̀ jẹ́dẹ́ndẹ́ ẹ̀yà àwọn làálàá ṣe yín sórí yín ò pé tẹ́lẹ̀ yóò pé yóò nà án mà yóò tún wá straight Allahu Akbar mò ń gbádùn rẹ. walladhina hum an ayatina gafilun. Allahu Akbar masha allah. walladhina hum an ayatina gafilun. tó bá wá débẹ̀ tó tàn ṣe nǹkan kẹ́ mọ́ ni. Ah, wàláì wàláì honorable fuck up gan o wàláì president fuck up wàláì governor fuck up gan o ah, kò fuck up owó wọn tẹ́ ẹ dìbò fún tẹ́ ẹ fi campaign fún gbé wọlé ó fọ́ọ̀kì yín ọ̀pù Allahu Akbar Masha Allah. ulaika ma'wahumun naru. dákun bá mi tún wí ulaika ma'wahumun naru. ulaika ma'wahumun naru. ọlọ́run láwọn tá a wí kò sí àní-àní bàbá yìí gbé orí ibú bó ṣe ṣèjọba orí ibú wọn bàbá yìí gbé bẹ́ẹ̀ déwájú èmi ọlọ́run ah, kò síbi tí wọ́n wọ̀. iná lèmi ọlọ́run ó jù wọ́n sí màá jù wọ́n nù náà ni kò sáyà àní ọlọ́run ló sọ fúnra ọlọ́run ló sọ kì í sáfà ló lẹ́wọ̀ náà. wọn ò wá ṣètò ìjọba tí ó fẹsẹ̀ wálẹ̀ tí ó kàlẹ́ kakọ fáwọn èèyàn máyédẹrùn fáwọn aráàlú tí wọ́n kàn ń kàǹpéyìn ẹni tó lánìyàn pé òun fẹ́ kówó jẹ ń kàǹpéyìn ẹni tó fẹ́ ṣe dáadáa ń àwọn táwọn ẹ̀fẹ́ ṣe dáadáa wọn yìí wá ìgbà àwọn tí ò da náà tí ò wúlò náà láyé máa ń pọ́n gẹ́gẹ́gẹ́ wọ́n wá máa pọ́n wọ́n sẹ́yìn pé àwọn oníjẹ́sẹ̀ rẹ̀ ó wọlé o ẹsẹ̀ rẹ̀ ó padà wọná ẹsẹ̀ tẹ́ ẹ̀fẹ́ ó wọlé òun yóò padà wọná olóhùn aláwọ̀. ulaika ma'wahum an-naru. Allahu akbar. bima kanu yaksibuna. Allahu akbar. ulaika ma'wahum an-naru yaksibun. ọlọ́run ní náà ni wọ́n wọ̀ gbogbo ohun tí wọ́n ṣe lórí ipò àdéhùn tó ṣe fáwọn aráàlú nígbà tí wọ́n ń campaign wọn ò múṣẹ mọ́ wọn ò tẹ̀lé mọ́ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n tún padà ń ṣe ọlọ́run nítorí àdéhùn tó ṣe tí wọn ò padà múṣẹ mọ́ òun àwọn ètò máyédẹrùn tó láwọn ò ṣe tí wọn ò padà ṣe mọ́ yẹn wọn ò ṣe náà mọ́ wọn ò somi mọ́ wọn ò sọ̀nà mọ́ wọn ò jẹ́ kóògùn wà lọ hospital wọn ò tọ́ hospital wọn ṣe mọ́ Allah akbar gbogbo irinṣẹ́ tí wọ́n mọ àwọn machine tó máa fi ń ṣe operation tó máa fi ń ṣiṣẹ́ abẹ lọ hospital wọn ò ní mọ́ wọn tún lọ rẹ̀ treatment ẹ̀ àbí wọ́n mọ̀ kọ lẹ́tà fún pé ẹ lọ sí hospital gbòmí hospital tìjọba ò ní gbogbo orú nǹkan báyìí tó sì jẹ́ pé wa náà ná ná ọlọ́run ní gbogbo orú ẹ̀ pátá náà tí wọn ò padà mọ́ àdéhùn yẹn ṣe mọ́ yẹn tẹ́kàn ń kówó sápò ara wọn ọlọ́run ní torí nǹkan sí òun náà wọn ò fi jìyà tí wọn ò fi wọnú èmi olóhùn ọlọ́run ò wá dákẹ́ bẹ́ẹ̀ ni. bímọ káánú yẹ kì í sí bùnà. mò ń gbádùn rẹ o. wùlá ìkà máa wà áhùnmùnà rò bímọ káánú yẹ kì í sí bùnà. èyí tó kàn wá ń dùn mí jù náà ni pé àwọn ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà wọn ò láàánú àwa lójú wa ẹ̀rọ ọmọ yín ntẹ́ ẹ bá ṣe fún wa ọmọ yín ó gbà. ẹ wà láyé ẹ sí láyé ẹ jẹ díẹ̀ nínú ìyà yín láyé ẹ lọ padà jẹ èyí tó pọ̀ lálùkìyámọ̀ bẹ́ẹ̀ bá wá lọ tán ojú àwọn ọmọ yóò mọ wá padà wá rí rẹdẹrẹdẹ àwọn mẹ̀kúnnù kàwé tán wọn ò ríṣẹ́ ṣé ọ̀fun tí nìkan ni wọ́n ń gbà á rọ̀ yọ ni àníṣe ẹ̀ṣọ́ ọ̀fun tí nìkan ni wọ́n ń tọ̀ ọ̀rọ̀ yọ ni. ẹ wá tiẹ̀ wá rò gbogbo àwọn tí wọ́n ń dábàá pé àwọn fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹwá yìí náà bàbá tí wọ́n á kú òun bẹ̀ tán sáà ronú tìmẹ̀kúnnù náà ronú pé làwọn fẹ́ máa ṣe lọ sásásá bàbá tí wọ́n á kú òun bẹ̀ tán wọ́n tún wá láwọn ọmọ àwọn náà àwọn tó àwọn ọmọ wọ́n lọ ẹ di oyè ìdílé oyè tán jẹ́ yín lẹ́pọ̀ oyè ìjọba orílẹ̀-èdè yìí Masha Allah. كفروا الله بما كانوا يكسبون ما شاء الله أولئك مأواهم النار bímá kánú yẹ kìsìbò. alùwàjúdù bá ń wí ti yẹ kí ọlọ́run sọ fún ànábì dáúdà o. yá dáúdù. ọlọ́run ni mo pẹ̀yìn olórí orílẹ̀-èdè nàìjíríà o. yá dáúdù. kò sá ànábì dáúdà láyé mọ́ lónìí apàṣẹ ẹ̀sìn ní aláàbò. yá dáúdù. onídàájọ́ ni dáúdà àwọn amọ̀ kẹjọ lọ́dọ̀ rẹ̀ yìí máa dá ọlọ́run wá ní mo pè ọ́ bámi tún wí pé inna ja'alnaka khalifatan fil ardi. ya Daudu. Masha Allah. Inna ja'alnaka khalifatan fil ardi. Ọlọ́run ní mi Ọlọ́run ni mo mú wọ Dáúdà ni mo fi ọ́ ṣàrólé lórí ilẹ̀ mo fi ọ́ sin pírẹ́sídẹ̀ǹtì mo ní o jẹ́ gọ́fúnọ̀ mo sáà fi ọ́ sin olórí mo ní o jẹ́ sínétọ̀ mo ní o já darí ẹ̀sìn mo ní o já darí ìjọ mo ní o máa jẹ́ olórí ní gbogbo ibi tí mo fi ọ́ sí o. Inna ja'alnaka khalifatan fil ardi. Àníṣe àwọn àwọn tí wọ́n ń ṣe ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin tí wọn fẹ́ kú ń bẹ̀ mọ́tán sọ́dọ̀ ìdílé bàbá wọn yìí ọlọ́run ní ẹ̀jẹ̀ ń sọ tó yẹ kẹ́ fún yín o bẹ́ẹ̀ bá ti wà ń pò. Allahu Akbar Allahu Akbar ẹ̀ ń tí ò fọmọ rẹ̀ ẹ bẹ̀ inú wọn mò ń gbádùn rẹ̀. bákan bẹ́ẹ̀ náà ní àzìbìlẹ̀ hákì. فاحكم بين الناس بالحق فاحكم بين الناس ọ̀kàrí ọlọ́run ní àwọn ẹ tí ò fọmọ rẹ̀ bẹ̀ nínú àwọn tá à ń yìí ó fi àna rẹ̀ bẹ̀ ó ọmọ rẹ̀ bẹ̀ Allahu ẹlòmíì fọmọ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ti sọ́dọ̀ yẹ ìdílé wọ́n ti sọ́dọ̀ yẹ ẹbí wọn o. fàkùn bẹ́ẹ̀nẹ̀ náà sì bìlẹ̀ ha. Masha Allah, Allah. wàlẹ́ tẹ́tẹ́. تتبع الهوى فيدلك عن سبيل الله الله أكبر الله أكبر إن الذين يدلون عن سبيل الله ما شاء الله لهم عذاب شديد بما نسوا يا أم أروني يا داود إنا جعلناك خليفة في الأرض فحكم بين الناس بالحق فحكم بين الناس بالحق ọlọ́run ní ẹ wá máa ṣe déédéé máa dájọ́ òdodo justice tó dáa ni ẹ sí ẹ ṣèdájọ́ tó dáa lórílẹ̀‐èdè yìí òfin tó bá de ẹrú yẹ kó de ọmọ òfin tó bá de ẹrú yẹ kó de ọmọ àbí nígbà ẹ bá mọ àwọn kan pé wọ́n ń kówó jẹ lórílẹ̀‐èdè nàìjíríà yìí lónìí ẹ mọ àwọn èèyàn kan pé wọ́n kówó jẹ ṣùgbọ́n ìtẹ́ bá ti wá di pé wà nú ẹgbẹ́ yín ẹ wà ẹ bò ó mọ́lẹ̀ ẹ fàṣọ bò ó mọ́lẹ̀ láàrin ara yín mi ò mẹ́gbẹ́ tèmi èmi ń sọ̀rọ̀ tèmi lọ ní o èyí tó bá ti wá wà nú ẹgbẹ́ yín tẹ́ ẹ bá ti mú ọ báyìí ẹ wà á bò mọ́lẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ tẹgbẹ́ tó bá yẹ inú pátì míì ló wà òun lẹ́mọ̀ wá pa pé ó jíwó kó ni ó kówó náà ni ó kówó jẹ ni ẹ wà á máa bò tìyín mọ́lẹ̀ ẹ lò dájọ́ òdodo ọlọ́run ni wọ̀dá gbogbo ẹ̀yin pírẹ́sidẹ́ǹtì gọ́fúnọ̀ sínátọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ń pọ̀ ni ẹ mọ̀ sí dájọ́ òdodo ẹ dájọ́ rè Allahu Akbar ẹ má ṣàbòsí ọlọ́run ní dájọ́ òdodo ìwọ dáúdà ẹ̀yin pírẹ́sidẹ̀ntì nàìjíríà ẹ̀yin gọ́fúnà ẹ̀ dájọ́ òdodo. wàlá tàbí ilé àwa fayudillaka an sabilillah. wala tattabil hawa fayudillaka an sabilillah. ẹ ti ẹ̀dùn ni mo ti ẹ̀ fẹ́ bí ń léèrè tó máa ń bí léèrè pé ẹ̀sìn gbá ẹ̀sàwó ni ẹ mọ̀ wá ní òṣòwò ńlẹ̀ ni kò sówó ńlẹ̀ ni ṣùgbọ́n ẹni òṣòwò ńlẹ̀ ẹni òṣòwò ńlẹ̀ owó tẹ̀yìn gangan sì ń gbà fúnra ara yín owó sálárì yín ò mọ̀ dínkù sálárì yín ò mọ̀ dínkù ẹ̀ ń gbowó owó tí yín ń pọ̀ sí ní gbogbo ìgbà o yìí tó wá yà mí lẹ́nu jù ni pé gọ́fúnà ó kú ò nípò yóò tún lóun fẹ́ gbégbá senate yóò tún lọ yóò tún wọlé yóò wá máa gbowó méjèèjì pọ̀ bí ṣe ń gbowó sí governorship tó fi ilẹ̀ tẹ́lẹ̀ yóò tún máa gba ti senate tó wà ń bẹ̀ tó bá tún kúrò níbẹ̀ tó tún kúrò nípò senatorial tó wà yẹn tó bá tún bọ́ síbòmíì yóò tún máa gbowó síbòmíì yẹn lọ tó bá parí ìjọba tán tí ò tiẹ̀ sí nípò kankan mọ́ yóò wá tún máa gba owó retirement lọ Allahu Akbar sálárì wọn ò dín àbí sálárì àwọn àwọn tán ti ṣèjọba orílẹ̀-èdè yìí lọ tí wọn ò tí wọn ò sí ń pò mọ́ lónìí sálárì wọn ò mọ̀ dín dọ́là Allahu ibi ibi tí mo ti fẹ́ bá sọ̀rọ̀ minimum wage nìyẹn o àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n wá ń ṣiṣẹ́ fún yín tẹ̀ ń lò kí lẹ̀ ń fún wọn sálárì Nàìjíríà yìí ló worst jù òun ló kéré jù nínú gbogbo sálárì tán san ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáńlá yìí minimum wage owó tó sì ṣe tó gbà tó kéré jù ní Nàìjíríà yìí lónìí eighteen thousand eighteen thousand tí òòtó ń tẹ́lòmíì ń pa kódà ọlọ́kadà mi bọ́wọ́ bá yá dáadáa láàrin ijọ́ méjì yóò mọ̀ pa eighteen thousand ìmọ̀ ń dájọ́ ọlọ́kadà ń kọ́lé méjì mẹ́ta ìran ọmọ ní skul ń tọ́jú àwọn ọmọ ń tọ́jú ìyàwó ń tọ́jú inú ilé àwọn òṣìṣẹ́ ìjọba tí ò ní ibi méjì tí ò níṣẹ́ méjì ju kán sáàfù ẹ̀yìn ìjọba lọ wọn ò níṣẹ́ méjì wọ́kàsì ò níṣẹ́ méjì kan sáàfù yín lọ owó tí wọ́n sì ń pa wọlé owó tẹ̀ ń fi ń sanwó oṣù owó gbogbo orí wa náà ni owó orí gbẹ owó orí tútù náà ni ẹ̀ tún wá sojúṣe fún wọn kí ni eighteen thousand tó rà wọ́n wá ń fẹ̀hónú hàn pé àwọn tiẹ̀ fẹ́ kẹ́ ẹ̀ tiẹ̀ fi kún owó àwọn bó tiẹ̀ jẹ́ thirty thousand ẹ̀ tiẹ̀ máa san kó jẹ́ minimum wage ìyẹn náà lẹ́ ń gbé yẹ̀wò látijọ́ ìtẹ́ ẹ̀ tí ì buwọ́lù ẹ jìyà ọlọ́run tó rábò sílẹ̀ ẹ ṣe o torówó tí yín ò fìgbà kankan dín ẹ ń gbà ni ẹ wà láyé ẹ sí láyé mọ wọn tún wọn tún máa san fáwọn ẹbí yín lọ Allahu Akbar. àti ẹ̀ wá ń gbọ́ wìrìwìrì nísìnyí pé ó dàbí pé ìjọba àpapọ̀ ti padà buwọ́ lù ú wọ́n ti gbà láti máa fún yín àwọn kan tún ní twenty seven thousand ní wọ́n máa fún yín àtún gbọ́ pé àwọn stéètì kan náà ò tún ti fara mọ́ bó tilẹ̀ wù kó rí àti twenty seven àti thirty ẹ sábùwọ́ọ̀lù kẹsì mọ́ san déédéé la fẹ́. wàlẹ́ àtẹ́tẹ̀mí ilẹ̀ àwa àfẹ́yùdí lẹ́ka sábìlì lọ́ọ̀rì. Allahu Akbar àwọn mẹ̀kúnnù wa kàwé táwọn ò wá rí sẹ́sì ìyá wa ń jẹ wọ́n kiri ayé ẹ̀sìn ronú tiwọn. إن الذين يدلون عن سبيل الله ìbáwọn owó wa yìí náà lè ń mú lọ kílọ̀bù káàkiri àbí kò sí kílọ̀bù tó tóbi jù tẹ́ ẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ wà ń pò náà lẹ́ mọ́ ẹ̀yin lẹ́ ń sáná wọlé wọ́n mọ bá ṣe ń kọrin sáná wọlé fún yín àwọn ọtí wèrè kan wà lẹ́bàá ti sáná sí tó tí náà ń bá ti lè jò báyìí ìwọ lórí ẹ̀ wà ń bẹ̀ jọ́nà wọ́n mọ̀ á kọrin fún ọ àlọ́ ti sáná wọlé sáná wọlé wọ́n tún ní gbéná kárí gbéná kárí ọ̀ọ́rù iná lálùkìyàmọ̀ bí iná bá ṣe ń jó o látòrí délẹ̀ yóò tún mọ jó o látẹsẹ̀ wá sókè ọ̀ọ́rù iná ò ní sọmọ́ lálùkìyàmọ̀ ẹ̀bẹ́ ń sọ tayé ìtó jẹ́ iná tẹ̀ ń sá sọ títẹ̀ ń pè ń sáná wọlé Allahu Akbar mọ̀ ń gbádùn rẹ̀ ẹ̀ ní sọ́tà kìyàmọ̀ kalẹ̀ rárá owó wa lẹ̀ ń kó lọ sí kílọ̀bù ẹ̀yin olórí ibú ìrandíran yín ò ní gbádùn níṣẹ́jú kan síra wọn. bímọ nàṣù ìyá ọmọ lẹ́yìnsá. ọlọ́run lémi ọlọ́run mo máa pa yín mọ̀ ni pé ẹ mọ̀ ṣe déédéé ẹ mọ̀ ṣe dáadáa ẹ sì mọ tẹ̀lé fẹ́ẹ́nu ìfẹ́ ẹnu tinú yín tẹ̀yìn sí yín náà ní kóbá yín ní òjẹ́ ronú àti ṣe dáadáa fún wa lórílẹ̀ nàìjíríà yìí lónìí ìfẹ́ ẹnu tẹ̀ǹtẹ̀ nínú jẹ́rú kẹ́sí dáadáa fún wa ọlọ́run wá ní ìfẹ́ ẹnu yìí sì ni yóò padà sọ ẹnu kúrò lójú ọ̀nà tèmi ọlọ́run ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ wá sí ọ̀rọ̀ mi ọlọ́run mọ́ gbogbo àwọn àfáà tó bá ń sọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀ sọ wọ́n dọ̀tá ni ẹ̀ ní tí wọ́n ó jẹ ni wọ́n ń wá ìwọ máa wá tí ó pa ọ kiri ayé rẹ ẹ̀yin ò wá ń ń kó gbogbo wa mi owó tá a jọ entitlement gbogbo wa ẹ̀ ń kó omi ẹ̀ ń kó mi ẹ̀ ń kó ná ẹ wá sọ pé àwọn àwọn àǹtá yẹ bẹ́ẹ̀ nu sẹ́ẹ̀ tí wọ́n la ti ń wọ́n àǹtá yẹ bówó tí yín ta ló lábò sínú wa níṣẹ́ ta ni ó jìyà méjèèjì tí ṣe pé olóṣèlú wa lónìí ẹ rúre àwa ẹ gbèrò dáadáa wa òṣèlú jàgídíjàgan òṣèlú ti bàtà dá ilẹ̀ ń sinlé wa lórílẹ̀‐èdè yìí lónìí ni. ìbẹ́yìn náà lẹ́ máa ń káwọn tọ́ọ̀gì káàkiri campaign ẹ̀ máa kó tọ́ọ̀gì káàkiri ẹ̀ máa rán wọn síra yín yàtọ̀ fún ti campaign ẹ̀ tún máa rán wọn síra yín wọn lọ máa ṣe ẹ̀ǹtẹ́ ìbájọ́ ń dupò àwọn opposition yín wọn lọ máa ṣe wọ́n léṣe wọn lọ máa sá wọn mọ́lé wọn lọ máa gún wọn àbí. ìbára wàhálà yìí náà ni tó ṣẹlẹ̀ kọjá tó fi nìkan lọ ń gún MC Musiliu lóṣòdì ti ń gún níbi campaign àmọ́ àmọ́ dájú pé kì í ṣe tòṣèlú ni ti ń ṣẹlẹ̀ àwọn ọ̀tá MC ni wọ́n ti ní nǹkan kan tó fẹ́ ṣe fún láburú tẹ́lẹ̀ èmi ò sì mọ àwọn ọ̀tá rẹ̀ ọ̀hún àwọn ó ṣeé ṣe kó jẹ́ kan nú àwọn ọ̀tá rẹ̀ náà plan irú nǹkan bẹ́ẹ̀ fún tọ́lọ́wọ́n ọba mi kò yọ tí ò jẹ́ kó bá bẹ́ẹ̀ lọ ẹni tó gbèrò láàrin èrò tó fi lọ ń gún yẹn ní nǹkan ó dà níyàn kéèyàn ó kú ni ọlọ́run ló kó yọ ni ò pa síbẹ̀ tó bá yẹ kó kú bẹ̀ náà ni tí wọ́n mọ̀ sọ náà ni pé a níbi campaign lágbájá ni níbi campaign tàmẹ̀dù náà ni kì í sì í sọ̀rọ̀ òṣèlú ní ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n lọ ọmọ lọ́rùn ni wọ́n lọ mọ́tò òṣèlú lọ́rùn ni àbí bí ibà ṣe pọ́ lọ́wọ́ bá mi kó yọ ẹ̀ báwọn ti máa fòun náà pìtàn nísìn bó ti ẹ̀ jẹ́ pé gbogbo wa náà ládágbádá àkókò sígbà tá à ní lọ sí ṣùgbọ́n bó bá ibà bẹ́ẹ̀ lọ náà ni tẹ́ẹ̀ wá padà máa wí òṣèlú lẹ́ẹ̀ padà máa wá lọ lọ́rùn àbí ibẹ̀ sì ló ti ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ òṣèlú ló ṣẹlẹ̀ o ṣùgbọ́n nítorí pẹ́yìn olóṣèlú wa lórílẹ̀‐èdè yìí ẹ̀ẹ́dá ẹ̀ wúlò náà ni nígbà ó jẹ́ pẹ́yìn náà níbi gbogbo ibi tẹ́ ẹ bá wà náà ní ti máa ń bá wàhálà ní ti máa ń rí àìbalẹ̀ ọkàn ni ni wọ́n ṣe ń lọ gbogbo ẹ̀ mọ́ yín lọ́rùn pẹ́yìn olóṣèlú lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ pọ́dọ̀ yín ni gbogbo ẹ̀ ti wà àbí mo fi dédé àsìkò yìí ṣàdúrà fẹ́ǹsì ọ̀hún ọba mi tó fún lálàáfíà kó dákun kó má jẹ́ ká burú ó tún padà ṣe é mọ́ ẹ̀rí MC ò gbowó fún mi o kẹmọ wàá sọ pé akéwògbadé ó ti jẹ dòdò ní ẹnu rẹ wàá gbòdodo ẹyin ó ti gbowó lọ́wọ́ mc mc ò gbowó fún mi kémi ó tó máa sòòsà mc náà ti ń sòòsà tẹ́lẹ̀ ẹni àdúrà ni mo ti jẹ́ ń gbèsè àdúrà tẹ́lẹ̀ ẹ̀yin fans mi tẹ́ bá máa ń bá mi ká lọ́nù ọ̀rọ̀ mo ti kí mc sẹ́yìn sẹ́yìn dáadáa tẹ́lẹ̀ nínú rẹ́kọ̀dù mi àgbàdo ọ̀rọ̀ tí mo ṣe ní two thousand and nine mo kí mc ń bẹ̀ tí mo ṣàdúrà fún tí mo dáwàkà fún bẹ̀ níbẹ̀ mo ti sọ pé kò sọ́ba lóòsòdì ìkẹ́ agbọ́ kò sọ́ba lóòsòdì ìkẹ́ agbọ́ olúọmọ ló wà lóòsòdì kò sọ́ba lóòsòdì ìkẹ́ agbọ́ MC Musiliu lolúọmọ kò sọ́ba lóòsòdì ìkẹ́ agbọ́ kókó sáàríà lọ́túnba kò sọ́ba lọ́sọ̀dì ìkẹ́ ìgbà náà ìtúkàdó wà láyé kọ́lọ́hún foríjì mo wá ní ìtúkàdó ní bàbá ọba kò sọ́ba lọ́sọ̀dì ìkẹ́ yàgbọ́. kẹ́ẹ̀ lè mọ̀ pé mo ti ń ṣàdúrà fún àti alájọṣepọ̀ ni wá ti pẹ́ mo jẹ́nu owó mc ní sọ pé ìjẹ́nu owó rẹ̀ ṣùgbọ́n tí mò ń torí ẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀yin olóṣèlú mo fẹ́ bá wí o ẹni tó bá wá jẹ́ èèyàn tá a rí pé nǹkan fẹ́ ṣe àfi kéèyàn ó ṣàdúrà fún pé kọ́lọ́hún kó dáwọ́ aburú dúró fún un kó mọ̀ jẹ́rú ẹ̀ ṣẹlẹ̀ sí mọ́ àdúrà ojúṣe tèmi lèmi ń ṣe fẹ́ MC kì í sowó ló gbé fún mi o mi ń ṣẹ̀ṣẹ̀ máa ṣàdúrà fún bó bá rí mi tẹ́lẹ̀ náà àmọ́ pọ́n mi lé yìí sì máa ń fún mi ní nǹkan àmọ́ bùn mi ní nǹkan so ẹ̀tọ́ mi ni kí n ṣàdúrà fún àmọ́ tán jọ ń dù ṣùgbọ́n mo mọ̀ pé nítorí ayé yìí náà ni ayé àfọwọ́bà fi lé ayé ìmúlẹ̀mọ́fo ayé tá a kú òun bẹ̀ ń jọ kan àtẹ̀mísí ọ̀hún àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ṣàbùrú fún gbogbo yín náà lẹ́jọ́ àtàwọn tá à ń sọ̀rọ̀ yín náà gbogbo alájọ kú láyé ń jọ kan àtẹ̀yìn olóṣèlú náà tí wọ́n ń lọ gbogbo ẹ̀ mọ́ lọ́rùn torí pé yín náà sì wúlò náà ni ní gbogbo ọ̀rọ̀ burúkú burúkú ni ìfi ṣe lẹ́yìn alábàwọn èèyàn olóṣèlú náà gbogbo wa náà lájọ kú láyé ń jọ kan kí wọ́n á ló dé kí là ń wá kiri táwa máa ń lépa ẹ̀mí ara wa káàkiri ṣùgbọ́n tí mo fẹ́ sọ náà ni pé gbogbo ohun tó bá wù kó wà ń bẹ̀ gbogbo tóun náà bá ṣe tí ò bá dàtọ̀ kóun náà lọ ṣàtúnṣe o ẹ̀yin aláburú tẹ̀ ń lépa ẹ̀mí rẹ̀ ẹ̀yin náà ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ń bẹ aburú gbogbo wọ́tọ́ ọmọ ń wà ń bi ká máa gbẹ̀mí èèyàn àlọ́ jáwọ́ ń bẹ aburú bẹ́ẹ̀ nìkan ò pàwọ́ náà ọlọ́run tó ní ó gbẹ̀mí rẹ̀ ń gbà àsìkò bá tó ọ̀ sì mọ́ rúkú tí wọn náà ó kú bóyá kú jàtijàti nìwọ náà ó kú ṣùgbọ́n má jẹ́ wọn fi kú èèyàn kọ́wọ́ lọ́rùn má jẹ́ ó jẹ́ pé wọn ni wọ́n wá sọ pé ọgbẹ̀mí lágbájá tọ́lọ́wọ́n bá mi bá ti fẹ́ pa ẹjẹ́ bẹ̀rù ọlọ́run ẹjẹ́ jáwọ́ ń bi jàgídíjàgan ẹjẹ́ jáwọ́ ń bi wàhálà ẹjẹ́ jáwọ́ ń bi ìpààyàn ẹjẹ́ jáwọ́ ń bi ká máa ẹ̀mí ara wa níbi ká sára wa ṣe ẹ̀mí ara wa lófò ń kò sí ní ta gbà ń àti yẹn gan nàìjíríà ò tí ì kò ọ̀rọ̀ wìrìwìrì tí mo wá ń gbọ́ kó jẹ́ kí n wá tún fi léyìí kún ọ̀rọ̀ náà ni ẹni ẹlẹ́ni tọ́lọ́run mi kó yọ̀ ń bi aburú tí òjò bá bẹ́ẹ̀ lọ ó wá bàbá ọlọ́run wọn pẹ́ ó ṣe thanksgiving òun pè wọ́n kí wọ́n wá sọ̀rọ̀ ọlọ́run fóun kí wọ́n wá bóun dúpẹ́ tó pe bàbá fún nìyẹn làwọn kan náà bá tún sọ̀rọ̀ kò sì wá ní wọn mọ wá bóun sáàyàn ládàá ń bẹ ọ̀rọ̀ Ọlọ́run tá a mọ bàbá mọ ló ní wọn ó wá sọ ọ̀rọ̀ Ọlọ́run náà bàbá sì sọ mo sì mọ bàbá Muyideen ẹni tẹ́yẹ ti mọ̀ látàná kó tó dòní ni yìí tó bá jẹ́ ìdá tiẹ̀ náà wọ́n ó sọ fún olódodo èèyàn ni bàbá Muyideen Bello òdodo náà wọ́n ó bá sọ òun náà sì mọ̀ pé wọ́n ó sòdodo ọ̀rọ̀ fóun kó tó pè wọ́n pé wọ́n ó wá bóun sọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n ó sì wá ṣàdúrà fóun èmi ò wá máa burú tó wà ń bíbọn ṣe dá lóhùn bàbá Muyideen náà ọ̀rọ̀ mọ́ bá tiwọn náà jẹ́ ọwọ́ àpótí ẹ̀ tún ronú pé ẹjẹ́ ń pa àfáà kan wá dúpẹ́ ká tún sọ̀rọ̀ ọlọ́run fún mi bí mo bá kù sí kí n lọ tún bẹ̀sẹ̀ náà ó yẹ kẹ́ ẹ tún máa yin òun náà ni pé èèyàn ni ó wúlò orin tí mo ti wá tọ́jú wákàtí mo ti tọ́jú ti pẹ́ pamọ́ fẹ́m sí táyì ògbà mi ẹ̀jẹ̀ ń dá fún kí n fi ṣàdúrà fún kọ́lọ́ mọ́fà burú ṣe é mọ́ kó mọ́ fi ṣàwa náà o wákà náà wá lọ báyìí pé bẹ̀ǹbẹ̀ ló tùtù lẹ́yìn tó gbóná nù mc two tù níwà ó tún dá dénú. bẹ́ẹ̀ ló tù tù lẹ́yìn tó gbóná nù mc tù tù níwà ó tún dá dénú. ó ń ṣe fọ́mọdé òun ṣe fàgbà ayé jẹ́rìí sí olú ọmọ ń ṣe sàrà ó tún lánú. bẹ́ẹ̀ ló tutù lẹ́yìn tó gbóná nù ó mc tutù níwà ó tún dá dénú. Musiliu tó ń bẹ lóṣòdì onítẹ̀rìbà kọ́má kìsàn ya màmá kú ó ní kíákíá. bẹ́ẹ̀ ló tutù lẹ́yìn tó gbóná mc tuntun níwà ó tún dá dénú. ọlọ́run má jẹ́ o dàwátì ẹ bá mi sàmì o ká ẹ àmì mi fáyé dáadé. bẹ̀m̀bẹ̀ ló tuntun lẹ́yìn tó mc tuntun níwà ó tún dá dénú. ọlọ́run má jẹ́ o dàwátì ẹ bá mi sàmì o kẹ́gbẹ́tọ̀ àmì mi ìfàyè dáadé. bẹ̀m̀bẹ̀ ló tutù lẹ́yìn tó gbóná nù mc tutù níwà ó tún dáadé nù bó bá tún ṣe wá ń sọ yìí náà pẹ́yìn olóṣèlú ò da kì í ṣe gbogbo yín náà lè da àwọn tí ò dánú yín ló kàn pọ̀ jù ni ká sọ pé bóyá bíi ninety over hundred àwọn ni ò dánú yín ten percent dánú yín. alladhina yadilluna an sabilillah. bá mi tún wí o alladhina yadilluna an sabilillah. alladhina yadilluna an sabilillah. ọlọ́run ní gbogbo ẹni tó bá ti sọnù kúrò lójú ọ̀nà èmi ọlọ́run. àwọn àṣàbù ṣẹ̀dí. ọlọ́run ní làwọn àṣàbù. عذاب شديد لهم عذاب شديد. ọmọ ṣeun ọmọ ṣeun àlùwàjúdù o gbogbo ẹni tó bá ti lè sọnù kúrò lójú ọ̀nà èmi ọlọ́run àbí tún ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà èmi ọlọ́run tí ò fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tí sáà ń sọ oníkókó tí ń tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ ó ti kọ́kọ́ sọnù tí wàá sọnù lójú ọ̀nà tèmi ọlọ́run ọlọ́run ní kò sí tàbí ṣùgbọ́n ó bá yìí mú ìsọnù tó bá mú irú ọ̀nà náà déwájú èmi ọlọ́run ọlọ́run ní kò sí tàbí ṣùgbọ́n màá mọ̀ fìyà ẹlẹ́ta ilé èrò jẹ wọn ìyà tó le koko ni ó mọ̀ jẹ wọn ọlọ́run mọ̀ mọ̀ jẹ wá yá ọlọ́run nítorí kí ni yóò jẹ́ orí bẹ́ẹ̀ bímọ nàṣú yà ọmọ lẹ́hìnsá. bímọ nàṣú yà ọmọ lẹ́hìnsá bí. bímọ nàṣú yà ọmọ lẹ́hìnsá. ọlọ́run nítorí pé gbàgbé ọjọ́ ọjọ́ ìṣirò ni ọjọ́ tẹ́sí ìṣirò ó ṣe ọjọ́ tí a máa bi yín léèrè pé bó o ní one naira ṣe di two naira lọ́wọ́ yín ọjọ́ tá a máa béèrè pé bó o lo ṣe rú mi gbóná dàpọ̀ mọ́ tútù ó yá máa wá yanjú ẹ̀ lónìí ibi tó o ti dà lórúkọ mọ́sàpá máa wá yanjú ẹ̀ lónìí ibi tó o ti mú wá tí títí bí twenty naira sí di forty naira mọ́ ọ lọ́wọ́ ibo lọ́ọ́ ti rí Allahu Akbar ọlọ́run ọjọ́ tá a máa ṣèṣì ròun ni ọjọ́ tá a máa bí léèrè báwo lẹ ṣe sogún dogójì báwo ni ten naira ṣe di ten million mọ́ yín lọ́wọ́ tó fi di pé jò wá ń gbowó mi mọ́ yín lọ́wọ́ tọ́bọ̀ fi wá ń bu owó jẹmọ́ yín lọ́wọ́ torí yín wá ń burú Allahu Akbar. bima nasu yawmal hisabi bima nasu yawmal hisabi. gbogbo ń tẹ̀yìn sí ọlọ́wọ́ bá mi rí àwọn màlẹ́kà sí ń kọ́ ọ lẹ̀ lọ́jọ́ táwọn sọ fún mi pé kàfá bí nàfsí kàlẹ̀ yawma alayka hasiba.

ló jẹ́ ń sọ nínú orin mi kan nínú rẹ́kọ̀dù mi kan ìjọba nàìjíríà tí mo ṣe ní ìyá two thousand and seven ẹ̀yin ìjọba mo fi báwí ngbà náà mo wá sọ pé sọ́ba olúwa mi ló kúkú mẹ́ni tó ń ṣe déédéé aláwòrán bí kò ṣàì mẹ́ni tó ń hùwà rẹ̀. Ah, ebi ń pẹ nìkan. ẹ̀yin jẹ́ àjẹ́ kò fàájà owó orí wa lẹ̀ fi ń ṣe àjọ yọ̀ọ́mọ́ mẹ̀kúnnù kàwé kò rí ṣẹ̀ṣẹ̀ wọ́n ń rìn káyé ọmọ yín kàwé o ẹ̀wá àwòkò tẹ̀ ń fi wọ́n sí sọ́ba olúwa mi ló kúkú mẹ́ni tó ń hùwà rè aláwòrán bí kò ṣàì mẹ́ni tó wárí. ìyẹn làáfà onítìá kan fi wá wò ọrọ ọ̀rọ̀ ẹ̀ làáfà yẹn wá ń sọ kí làáfà yẹn wá ń sọ kí ni ń sọ àáfà yẹn wá ń sọ pé ìdáṣí yà ó máa ń àtàn húdà jama'atan. mo mọ̀ ń gbádùn rẹ̀ àfa muslim bá ń wí dáadáa. ìyá ṣì tàyà ọmọ àwọn. bẹ́ẹ̀ ni. tẹ̀sùdà jama'atan. fábí sọ́búrì sùn láàbí tàdájú rí wá ìdá ṣì ìtayà ah, ọmọ ọ ṣeun mò ń gbádùn rẹ. ìdá ṣì ìtayà ọmọ àǹtẹ̀sùn dàjàmà àtàn. àfààní tó bá fẹ́ darí ìjọ tó fẹ́ sọ lórí ìjọ kan ó fẹ́ jẹ president ni àbọ̀ fẹ́ jẹ governor àbọ̀ fẹ́ wọlé fún senate àbọ̀ fẹ́ jẹ speaker house lọ fẹ́ jẹ ní tó bá wù kó fẹ́ jẹ ń bẹ fẹ́ jẹ commissioner olórí kan náà lọ padà jẹ àfààní kí ló yẹ kó ṣe. ìdá شئت يوما أن تسود جماعة ما شاء الله ما شاء الله وبالصبر سود لا بتدعو وعصم ọmọ ìsìn wà fáà mùsùlùmí ẹgbà àfa ẹgbà àfa ẹgbà àfa ẹwà àfa. àfáàní fábì sọ́bùrì sùdì kò sí nǹkan kan tó ṣe tó bá fẹ́ jẹ́ ìjọ tó bá fẹ́ jẹ́ olórí lórílẹ̀‐èdè kan kò sí tó lè ṣe ju kí náà ní lọ fábì sọ́bùrì sùd ó sì sùúrù tí ó pọ̀ ni sùúrù lolórí máa ń ṣe olórí yìí bínú àbítàn mo bá ní tí ó bí ọ ń nú ọ sì tún gbé mi ọ̀fẹ́ ó nú hàn díẹ̀ ọ wà ṣe sùúrù sùúrù lèyẹn fi máa ń darí ìjọ lábí tàdọ́júrì wàsábẹ́. لا شيد يوما أن تسود جماعة ما شاء الله ما شاء الله الصبر سود لا بتدجر وعصب fàbí sọ́búrì sòdì làbí tàdọ́jú rẹ̀ wọ́n sábà. ẹ mọ̀ ṣeun lákà yín ò ní kúrò ẹlẹ́ ọpọlọ yín ò ní dàrú. àfa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ àfa ni àìfi ilé kókó má le koko máwọn èèyàn tó ń ṣe ìjọba lé lórí má le koko mọ́ wọn má jẹ́ wọn ó mọ̀ rí ọ bí àlìjànú ìjọba máa ń kó aráàlú mọ́ra ni ọ máa ṣe déédéé ọ máa ṣe sùúrù ọ ní le koko mọ́ wọn ọ sì ní máa bú wọn Allahu Akbar. bí sọ́bùrì sùdílà bí tàdá jùrì wá sábì. bẹ́ẹ̀ ni. wọ́n bí sọ́bùrì sùdílà bí tàdá jùrì wá sábì. àfààyàn wá dákẹ́ àfààyàn tí wọ́n ní yasudu lifata yasudu lifata. يسود الفتى يسود الفتى الله أكبر بالعلم والجود قومه عفاني يسود الفتى بالعلم والجود قومه يسود الفتى بالحلم والجود قومه téèyàn bá fẹ́ jọ lórí téèyàn máa fi ń so lórí ó máa ṣe olórí pẹ̀lú kí náà ni ọmọ ṣe olórí pẹ̀lú ìfaradà pẹ̀lú sùúrù ìfaradà ó mọ ní ìfaradà ni wọn mọ fìnà gún ọ wọn mọ fi ẹ̀gbin lọ ọ wọn mọ fi ìwọsí lọ ọ àfi kí wọ́n tọ́ pẹ̀rẹ́ ẹ lólórí adarí ilé ni ọ́ ni àbádarí ìlú kan ni ọ́ ni àbádarí orílẹ̀-èdè kan ni ọ́ ni àbádarí ìpínlẹ̀ kan tiẹ̀ lọ jẹ́ ni tí ń jẹ́ bíi gọ́fúnà wọn mọ fẹ̀gbin lọ ọ wọn mọ kàn ọ́ lábùkù kódà àwọn ọmọ abẹ́ rẹ wọn fẹ́ mọ gbàbọ̀dé díẹ̀díẹ̀ fún ọ ọmọ nífaradà ni ó mọ̀ sára fáwọn tó bá fẹ́ gbàbọ̀dé fún ọ ṣùgbọ́n fún ara dà lọ́mọ ní mọ̀mọ́ fi gbogbo ẹ̀bí inú mọ́. yasudul fata bil ilmi wal judi qawmahu. àfààní àkọ́kọ́ bẹ̀ náà ni kò ní farada ó ní farada dáadáa ni wal judi qawmahu mọ̀ ń gbọ́. yasudul fata bil ilmi wal judi qawmahu. yasudul fata bil ilmi wal judi qawmahu ó wàá túmọ̀ tọrẹ fáwọn tí ń tẹ̀lé o lẹ́yìn máa náwó sínú ìlú rẹ àwọn tí wọ́n wá jáwọn àsọmọgbèrè rẹ náà máa ṣe dáadáa sí wọn torí nínú bí kú ilé ò pani tòde ò lè pani ikú rẹ ni wọn àwọn tí ń tẹ̀lé wọn gbogbo àwọn tí wọ́n ń ṣe bí ọ́ọ́dì lè fún ọ àwọn tí wọ́n ń kó bàtà rẹ àwọn tẹ́ ń lọ campaign tí wọ́n ń gba wájú tán ń gbẹ̀yìn àwọn tán ń bọ̀ ọkọ̀wó dání àwọn tán ń dráìfù rẹ àwọn dráìfà rẹ àwọn ọmọ abẹ́ rẹ náà nìyẹn ó máa tọrẹ fún wọn nínú tó o bá ń fà wọn náà yóò máa sàn dọ́dọ̀ aráàlú náà ó tún máa wá tọrẹ fún ìlú tó ń ṣe olórí ilé lórí tó ń ṣèjọba ilé lórí àǹfààní ẹ máa ni ẹ náwó sí ìlú ẹ má fowó kàn sí kiri ayé mọ́ ẹ ń fowó ṣe fàájì kiri ayé ẹ̀ ń fowó ṣe fàájì kiri ayé ẹ̀yin lẹ wá di ẹni tí wọ́n wá náà wá ń po kẹ́míkà pọ̀ fún wọ́n tún wá ń kọrin fún pé wọ́n ti po kẹ́míkà pọ̀ dákun mo tiẹ̀ fẹ́ bí ń léèrè ebi gọ́ọ̀fù olú lọ jẹ ṣé science student ní ní aláwọ̀ pọ̀ ṣé science student ní ó ní tó fi ń po kẹ́míkà pọ̀ fún Masha Allah yasudu lifata bilhilmi walijudi kọ́mọ̀wú. ẹ má wulẹ̀ náwó síbi wọn ò ti mọ epo kẹ́míkà pọ̀ fún yín mọ́ ẹ tọrẹ sínú ìlú tẹ̀ ń ṣe ìjọba yẹn lórí ẹ náwó yín sójú ọ̀nà tọlọ́hún. yasudu lifata bilhilmi walijudi kọ́mọ̀wú. àfàwọ́ ni wàhílímì wàdábìn. ولين تقصها بي وآدابي ولين تقصها بي وعلمي وآدابي ولين تقصها بي àfààní tí ó jẹ́ kókó jù náà ni pé wàhálìmí ẹ wá ìjọba tí ó ṣàdarí ìlú tí ó ṣàdarí orílẹ̀-èdè ó gbọ́dọ̀ nímọ̀ èyí máa ń nímọ̀ ebéyìn ó bá sòṣèlú náà yóò nímọ̀ òṣèlú tí ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ wà lórí ìjọba lónìí political experience ò sí fún yín ẹ kàwé rẹ̀ wọ́n náà ń kówó jẹ ń bẹ̀ pé owó wà ń bẹ̀ náà ni gbogbo yín náà fi ń lọ pé ah, àwọn kan mọ̀ ń yọ ọkùn bẹ̀ owó mọ̀ wà ń bẹ̀ ẹ̀yin náà bá ní ó post kan ló nínú ipò òṣèlú aláàpọ̀ torí owó bẹ́ẹ̀ ni. wà ilmi wà dábì wà lẹ́yìn tó kọ́ sọ́hábẹ̀. àfààní ẹ wà á rọ̀ yanyan ẹ rọ̀ fáwọn èèyàn ẹ jẹ́ wọ́n máa rí yín súnmọ́ ẹ jẹ́ káwọn èèyàn máa rí yín súnmọ́ ẹ jẹ́ wọ́n máa rí yín súnmọ́ olórí máa ń yọ̀ mára ìlú ni ẹ ìwà gbọ́dọ̀ dépò tán wá láwọn wá dínú kó wá láwọn èèyàn gbọ́dọ̀ rí yín. àfààní ò wá dákẹ́ kí wí àlùwàjúùdù mìíràn. Allah. Mira misa gibatan wa sadatan. Masha Allah, Masha Allah. Wa kiburan wa jasa. Rukanin nali sahabin. Wa kiburan wa jasa. Fatiru kanin nali sahabin àǹfààní mìíràn àwọn tó mọ sáfúntọ̀ ọgbọ́dọ̀ máa ṣe tó lórí orílẹ̀-èdè ọgbọ́dọ̀ máa ṣe tó lórí ìpínlẹ̀ ọgbọ́dọ̀ máa ṣe tólórí ìlú ògbúdọ̀ máa ṣe tólórí àdúgbò ògbúdọ̀ máa ṣe tólórí ilé ògbúdọ̀ máa ṣe náà ní kíni mìíràn. mìíràn. bẹ́ẹ̀ ni. mìíràn. àfààní olórí ògbúdọ̀ máa ṣàwàdàjù má jẹ́ wọn máa bọ́ ń di àwàdàjù bàtà àti ní wọn máa lè kókókó náà kí wá síbi kẹfẹ́ rẹ̀ wá pọ̀ jù má jẹ́ lẹ́fẹ̀ jù ipò tẹ́ ẹ wà yìí ṣe kò tí yẹn máa ń ṣeré má misaan má sì jó yẹ̀yẹ́ èèyàn má mọ̀ fi gbogbo èèyàn sí yẹ̀yẹ́ mọ́ Allahu Akbar. mìíràn misaan. Masha Allah. Gíbàtàn wá sádàtàn. Àfààní gíbàtàn wá sádàtàn. Mo ń gbádùn rẹ̀ mo gbọ́. Mìíràn mi sáà. Masha Allah. Gíbàtàn wá sádàtàn. wọn gbọ́dọ̀ máa bó lórí ibi tí ó ti máa sọrọ ẹ̀yìn má sì jó lórí tí ó máa ṣe kéèta tí ó máa ṣe lára ọmọ làkejì kí lè fẹ́ máa bá débẹ̀ olórí ìlú ògbúrọ̀ máa ṣe wakibura wakibura bamitui dada wakibura wakibura wakibura wakibura wakibura wakibura masha Allah wajasa fadiru kanihun nali shahabi Allah ọsùn alùwàjúdù wakibura wajasa. fàdírù kàníhùn lẹ́lẹ́ṣà. afáàní ìgbéraga ẹ̀wù gbéraga ẹ mọ̀ wọ̀ ọ́ bọ́ bá ti dépò tán rántí pé orí ọ̀pẹ ni kò tẹ́ ẹ wá kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi tẹ́ ẹ bá gbàgùn náà lẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ṣe gún bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ́dún mẹ́jọ yóò pé bẹ́ẹ̀ ló mẹ́rìndínlógún yóò pé ẹ kú mbẹ̀ náà ni bẹ́ẹ̀ bá gbabẹ̀ kú. bó ti lè wù kẹ́ fẹ́ mú bí oyè ìdílé baba yín tó bó ti wù kẹ́ fẹ́ mú bí oyè ìdílé ìran yín tó kò ṣeé ṣe bẹ́ẹ̀ oyè ọba náà máa ń jẹ tán máa ń kú bẹ́ẹ̀ àfi tọ́lọ̀ bá mọ̀mọ́ fẹ́ pàǹpà ìyanu yín ló kú bó ṣe pa ẹnìkan jọ́ sí sórí ipò tó rò pé òun fẹ́ mọ̀ ṣe lọ láyélẹ́ ó fẹ́ yí ewu fìlà ológun padà sí fìlà alágbádá ọlọ́run lọ́ọ̀ ní yí ọrùn ẹni ó yà yín ẹ̀ màlẹ́kẹ̀ bá yín ọrùn rẹ̀ bọ́ sínú sálìkìyàmù Allahu Akbar irú ẹ̀ ni ó padà ṣẹlẹ̀ sí bí yìí bá ti ṣerú yẹn bẹ́ẹ̀ ni bí yìí bá ti ṣerú yẹn oyè ọba nìkan náà máa kú bẹ́ẹ̀ oyè ìmáàmù nìkan ni wọ́n máa kú bẹ́ẹ̀. wọ́n kí búra ọ̀hún wọ́n já sá fatiru kani ọ̀hún nàlẹ́ ìṣáàbí wọ́n búra ọ̀hún wọ́n já sá ọ̀hún fatiru kani ọ̀hún nàlẹ́ ìṣáàbí. àbáyé ni máa wẹ̀wù gbéraga ń bẹ̀ mọ̀ pé ń jọ́ kan ó padà kúrò lórí ipò yẹn náà ni kí ló fẹ́ kán máa wí ńgbà tó bá sọ̀kalẹ̀ ńbẹ̀ tó bá ò bá kú bẹ̀ wàjà sàn mọ́tò pinpin mọ́ má tọ pinpin àwọn tó bá yẹ kẹ́ ẹ tọ pinpin ni ẹ tọ pinpin ẹ bẹ́ẹ̀ bá rí pa àwọn kan wọ́n ń ṣe nǹkan tó fẹ́ bàlújẹ́ mọ́ yín lórí tí wọ́n fi mọ́ wá pariwo pẹ́yìn lẹ́ ṣàyídá ẹ tọ pinpin irú tọ pinpin yẹn ni ẹ ṣe ṣùgbọ́n ẹ mọ̀ mọ̀ tọ pinpin pé ah lágbájá torí ipò ti ṣe ọ wá ń tọ pinpin pé ọ fẹ́ wá ń tọ́ fìtú láṣìírí olórí ìlú òwúrọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ fátìrù kan ni ó nà lè ṣá yíṣọ lórí ìlú ló yẹ kó mọ̀ ṣe irú ẹ̀ ẹgbẹ́ fáwọn tá a mọ̀ mọ́ ọ̀tẹ̀ ẹgbẹ́ yẹn lẹ̀ ẹgbẹ́ kalẹ̀ fáwọn tá a mọ̀ mọ́ àbòsí ẹgbẹ́ kalẹ̀ fáwọn tá a mọ̀ mọ́ jìbìtì bó bá rí bẹ́ẹ̀ mo tún ń bọ̀ láìpẹ́ àwọn nǹkan márùn-ún wo ló yẹ kí ìjọba ó ṣe fún wa lórílẹ̀‐èdè yìí nǹkan márùn-ún náà níjọba gbọ́dọ̀ ṣe kò sí tàbí ṣùgbọ́n tẹ bá ti rí márààrún ṣe gbogbo owó tó wù ẹ̀ bá máa kó jẹ kẹ́ ẹ máa kó mi kẹ́ ẹ máa kó ná kéjò ó mọ̀ gbé mọ́ kíra kún mi gan ó gbé kí kankan ilẹ̀ ẹlẹ̀ gan ó gbé tiẹ̀ tẹ bá ti rí márààrún yìí ṣe àní bínú mọ́ àwọn nǹkan márùn-ún wo náà wá ni ẹ máa pàdé mi nínú rẹ́kọ̀dù tí ń bọ̀ oyè ìdílé apá kejì ni ó máa jẹ́ bó bá wá rí bẹ́ẹ̀ àtèmi àti ọlọ́mọṣẹ́ ìṣọ́ àjùgbà náà lọ bó bá wá rí bẹ́ẹ̀ èmi wá dá wákà kan mo fi sọ ọ̀rọ̀ fún ẹ̀yin ìjọba wa láti fẹ́ kẹ́ ẹ fi ronú mo wá ń sọ pé àwa la lómi àwa la lépo àwa la ní wàrà àwa la lóyin ó yá o àwa la lómi àwa la lépo e, àwa la ní wàrà àwa la lóyin. ìlú tó ń sàn fún wàrà pẹ̀lú oyin nílùú wa ṣùgbọ́n àwọn aláṣẹ wa àwọn lẹ́ni bí àwa la lómi àwa la lépo àwa la ní wàrà àwa la lóyin ẹ̀yìn ìjọba wa owó gbogbo wa owó orí tútù pẹ̀lú orí gbígbẹ lẹ́yìn wọn ń kóná ọ̀yá o àwa ńlá lómi àwa ńlá lóko àwa ńlá ní wàrà àwa ńlá lóyún. bẹ́yìn sí yọ́sọ́ làwa gan yọgbọ́n gbogbo ń tẹ́ ń ṣe kò pamọ́ rárá torí pé ògiri létí ọ̀yá o. àwa ńlá lómi àwa ńlá lẹ́kọ̀ọ́ àwàlà ní wàrà àwàlà lóyún. gbogbo ohun tí mò ń wí àtòmí pẹ̀lú epo oyin pẹ̀lú wàrà òwe ńlá fipá sóyè o. àwàlà lómi àwàlà lẹ́pọ̀ àwàlà ní wàrà àwàlà lóyún. mo mọ̀ kí nìkan ọ̀hún akéwú gbadé èmi mọ̀ kí ni kan ẹ̀yin ìjọba wa tó dá mi lójú ẹ̀san kúkú ké kò ní sáláì ké ẹ̀san yín dé tán ó yá o àwa la lómi àwa la lépo àwa la lómi àwa la lóyìn àwa la lómi àníyìn àwa la lépo. àwa la ní wàrà o àwa la lóyin ọyà àwa la lómi àwa la lépo àwa la ní wàrà àwa la gbogbo ń tà ní jẹ wá ọlọ́mọ mọ̀ fìyà jẹ wá yìí ẹ̀yin jọba wa kò bá mọ̀ dákẹ́ ẹ gbọ́ kìlọ̀ kẹ́ ẹ mọ̀ tó kú ò láyé mọ̀ ló yẹ kẹ́ ẹ ti ronú kẹ́ ẹ ti ronú pa ọlọ́run kẹ́ ẹ jìyà ọlọ́run àti yín ọlọ́run ò mọ̀ àjìyà àníjẹ́ ń kọ̀kọ̀ sàárè àníjẹ́ lọ́kìyàmà nàìjíríà yìí ọlọ́mọdé ó dàrú láéláé àwọn tí ó ṣe tí ó da ọlọ́run dákun má ṣe bá yàn wọ́n sípò àwọn táwọn à ń bẹ̀ àwọn tí ò bá dánú wọn tẹ́lẹ̀ ọlọ́run bá lé wọn kú ń bẹ̀ tó o bá fi nǹkan míì lé wọn tí wọn ò bá kú ń bẹ̀ ọlọ́run ò sì bá fi kú lé wọn kú ń bẹ̀ bá a fi kú lé wọn kú ń bẹ bó bá sì fàrùn lé wọn tí wọn bá kó ikú náà ti tó kó bá a fi lé wọn. bó bá ti wá já wọn pàtì kúrò láyé tán ọlọ́run wá bá a fi àwọn alálùbáríkà dípò wọn bá a fa àwọn olóríire dípò wọn ẹni tí ó wọlé tí ó wa dáadáa tí gbogbo wa náà ó fi máa ṣàdúrà tínú wa ó fi máa dùn ọlọ́run ò dákun mọ́sẹ̀ ìjì ó bọ́ sípò fún wa ọlá òjísẹ́lá Muhammad ọlá yìí tí a fún alukur'an ọlọ́mọsẹ̀ ìjì ó rí bẹ́ẹ̀. mo wá fi fún kan àwọn èèyàn wa olóríire èèyàn mo lọ òde sí mo pẹ́ débẹ̀ mo sì pàdé rẹ̀ ńbẹ̀ ó wá dúró nítorí pé mi ti tí ì ṣe wáàsí ó sì dúró kí n fi ṣe wáàsí ó wá dúró dìgbà tí màá ṣe wáàsí gbà tí ò wá rí kí wọn ó tètè gbé microphone fún mi òun tàn ń wá fún mi lówó ńlá Alhaji Abdulwasi Ọlọ́runtóyìn Ọlọ́mọdá president container owners association of Nigeria orí rẹ̀ ọmọ ní burú ọmọ ní dolówó àná Ọlọ́mọdá ọmọ ní dolòsí ọlá bàbá tó bí ọ ọlá ìyá tó bí ọ ló jẹ́ kí n wá dá fún Ọlọ́mọdá mo wá sọ pé má jẹ́ kó dolówó àná àmì òsì ò dá má máa fi kọ̀ ẹ́ ọlọ́mọdá má jẹ́ kó dolówó àná àmì òsì ò má máa fi kàn ẹ́ ọlọ́mọdá. òní dolówó àná àmì o òsì ò dá máma fi kàn ẹ́ ọlọ́mọdá. ajẹ́ odò lówó àná àmì òsì ò dá máma fi kàn ẹ́ ọlọ́mọdá. torí pósì sálájà rẹ̀ ọba ńlá jọ̀wọ́ má ṣe dé sálájà o ọlọ́mọdá. ajẹ́ odò lówó àná àmì kò sí ọ̀dà má má fi kàn ẹ́ ọlọ́mọdé. ó ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ rí i kò wá ní mọ́ ọ̀rọ̀ òsì ni má jẹ́ kán sọ ọ́ sí ọlọ́mọdá. má jẹ́ odò lówó àná àmì òsì ọ̀dà má má fi kàn àjáde wá wàrà lè rẹ̀ òbó ṣe rí ìka òsì ni má jẹ́ kán nà ọ́ sí ọlọ́mọdá. má jẹ́ odò lówó àná àmì òsì ọ̀dà má má fi kàn president kọ́ńtínà o nas pátá olówó nìyẹn tó fowó ẹ̀ ṣe àánú yányà ò ní tán fún ọlọ́run tó yìn lọ́mọ dá. má jẹ́ kódò lówó àná àmì òsì ọ̀dà má má fi kẹ̀rẹ́ ọlọ́mọdá. olóòmọ bàfò sálálàjà o ọlọ́mọdá ó tún ti jà síwájú àdínní ní bàfò. àlìyájì wá sí omi kò ní tẹ àbùkù ọ̀dà má má fi kàn ẹ́ ọlọ́mọdá. má jẹ́ kódò lówó àná àmì òsì ọ̀dà mẹ́mà bí kàn ẹ́ ọlọ́mọdá. èyí tó ti dára mọ́ bàjẹ́ o bàjẹ́ mọ́ àdúrà tí mo ṣe kọ́lọ́ ń kó gbà á fún ọlọ́mọdá. má jẹ́ kó dolówó àná àmì o òsì ọ̀dà mẹ́mà bí kàn ẹ́ ọlọ́mọdá. ọlá láìláì ńlá ò tẹ́wọ́ muhammadu ya rasulallah isami láìláìláìlá o allah muhammadu ya rasulallah ami láìláìláìlá o allah o muhammadu ya rasulallah ami láìláìláìlá o allah muhammadu ya rasulallah ami.